Praise the Lord Jesus. Bàbá ní orúkọ Jésù. Ọ̀run agbẹ́yìndà fún àwọn kan tí ẹ rán wa sí lónìí gba ọpẹ́ wa. Onímájàmú gba ìyẹn wa. Ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ọ̀rọ̀ náà kò ṣílẹ̀kùn àṣeyọrí, kó ṣílẹ̀kùn ògo, kó ṣílẹ̀kùn àánú, kó ṣílẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ àti àṣeyọrí fún ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù agbára wa. àmín ọ̀rọ̀ ọlọ́run tí olúwa rán mi sí gbogbo ènìyàn lónìí òun ni ìbànújẹ́ àwọn tí ń sáré tọlọ́run mìíràn yóò ti pọ̀ jọjọ ìbànújẹ́ àwọn tí ń sáré tọlọ́run mìíràn yóò pọ̀ jọjọ màmá bàbá ẹ dúró nínú ọlọ́run gbogbo àgbáyé ọlọ́run tó ti wà kí a tó dá ọ̀gbun tàbí òkè tàbí ìsàlẹ̀ ọlọ́run tí ó tún máa wà nígbà tí ò ní sí òkè tàbí ọ̀gbun tàbí ìsàlẹ̀ mọ́ ọlọ́run tí ó wà nígbà tí ò ní sí gbogbo ẹ̀dá alààyè mọ́ dúró tí ó tó fún ọmọ mọ́ bàbá ó tó àǹtí ẹ̀gbọ́n bí a bá wọnú ìwé psalm sixteen verse four ìbànújẹ́ àwọn tí ń sáré tọ ọlọ́run mìíràn yóò pọ̀ jọjọ ìbànújẹ́ gbogbo ọkàn tí ò bá ti fi ọlọ́run alààyè ṣe ìgbẹ́kẹ̀lé kó dúró tì í kó sinmi lé e yóò pọ̀ ọ̀pọ̀ ẹ̀yin èèyàn lónìí nínú ayé three one ẹ̀ ń bá ká babaláwo díẹ̀ àfáà díẹ̀ wòlíì díẹ̀ ń lo gbogbo ẹ̀pọ̀ ni bẹ́ẹ̀ lómi bá kò nílé aláàfáà yóò bọ́ sílé babaláwo bá kó ní babaláwo yóò ti ní ẹja tó lọ gbọ́ nǹkan tí wòlíì o sọ wòlíì àbú ti mọ̀ wọn àwọn àṣẹṣẹ máa sọ pé yóò dá yóò dá ìdí nìyẹn táwọn fi kọrí sílé babaláwo àbílẹ̀ aláàfáà àbílẹ̀ àwọn ẹ̀yọ́ ọ̀sán àwọn tí ń lọlé ẹ̀yọ́ ọ̀sán ti lọlé babaláwo aláàfáà àwọn náà ń ṣe three in one àwọn tí yóò gbẹ́kẹ̀lé ọlọ́run àwọn tí yóò gbà pé ọlọ́run ó ní ipá ó ní agbára láti ṣílẹ̀kùn tí kò sí bàbá ẹni tó lè tì ó lágbára láti tì kò sí ẹni tó lè sí mọ̀mọ́ jésù ní jẹ́ bẹ́ẹ̀ jésù ní gbogbo agbára ní ọ̀run àti ayé ni a fi fún mi lẹ́yìn agbára jésù kò sí agbára mìíràn ó ní ta ní jẹ́ ìwọ òkè níwájú sèrù bábélì àwọn sọ ọ́ dilẹ̀ àwọn òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ àwọn ọ̀nà wíwọ́ la sọ di títọ́ a sọ ọ̀nà pálapàla di ilẹ̀ títẹ́jú a wà fi ògo olúwa gbogbo ara ara ní ojú ọmọdé àtàwọn tí ń yẹ̀yẹ́ àtàwọn tí ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ àtàwọn tí ń yín mọ́ lé ọ nípàkọ́ gbogbo wọn ní òrògbò ọlọ́run nínú ayé rẹ ní twenty twenty one ìwọ olùgbọ́n ọ̀rọ̀ ìwọ la rán mi sí ìṣòro wo ló ń là kọjá dúró lórí kírísítà àpáta ayérayé dúró ti ọlọ́run rẹ gbà pé ọlọ́run tó dá ọ tó mọ̀ ọ tó mọ̀ ọ ju bó ti mọ́ra rẹ lọ ó ní agbára láti yanjú ìṣòro náà ìgbà tí ṣòro ẹ̀yẹ ti ń bọ̀ wá ọlọ́run rí àwọn tó ń gbógun yẹn ọlọ́run rí wọn ó mọ̀ wọ́n ó mọ̀ wọ́n níbọ́ tí máa wọn lọ ó mọ̀ àwọn àjà gbógun yẹn wá sínú ayé rẹ fún ìṣerógo ni kì í ṣe fún òpin èyí kì í ṣe òpin hmm. èyí kì í ṣe òpin ìṣubú tí oníyẹ kì í sọ pé ó jàre ó dìledìle o. oh mọ́ fàyè fún sátani kó gbogbo lórí rẹ mọ́ fi àyè fún èṣù láti gbogbo mọ̀mọ́ nígbà tí ìṣòro àti ìpọ́njú dé nígbà tí ìjì ayé yìí dé jésù ní ẹni tó dá ìjì dúró ó lágbára láti dá ìjì tiẹ̀ náà dúró ìyà ìbímọ àìlówó àìtẹ́gbẹ́ àìtọ́gbà àìnífọ̀kànbalẹ̀ àìláyọ̀ jésù ó dàdó nu ayé ìwọ tó ń bọ̀ mí lórúkọ jésù bí a bá rán mi bí wòlíì ìran yìí àti àkókò yìí èmi ń sọ nípa àṣẹ tí a fi rán mi bí wòlíì wàhálà ìdààmú ayé rẹ yóò gba ìdákẹ́jẹ́ lórúkọ Jésù ọ̀nà tó déyẹ yóò là lórúkọ Jésù a ó wá fi ògo Olúwa hàn nínú ayé ẹ̀ náà ayé ọmọ náà ayé ọkọ náà ayé aya gbogbo ẹran ní ojúmọ́ rẹ̀ ìyàwó lọ nílé rẹ̀ ìyẹ́ ìsòpin ọkọ fi ọ́ sílẹ̀ ó dọmọ sí ọláyà kì í sòpin Jésù lábánigbẹ́rù ẹ bá mi lọ sínú ìwé psalm fifty five verse twenty two ó ní kó ẹrù rẹ lọ sí ara olúwa yóò sì mú ọ ní àyàlé kì yóò jẹ́ kí ẹsẹ̀ olódodo kó yẹ̀ láì màmá bàbá kó ẹrù rẹ lọ owó sukùl ọmọ rẹ kó lọ sára olúwa lọ jókòó lórí òkè ọjọ́ mẹ́ta lọ gbàdúà gbàwẹ̀ ọ rí olùrànlọ́wọ́ níbi tó o fojú sí jésù ló fẹ́ ní ẹja ṣe báńkì ó ti gbàgbé èmi rán ọ létí nìyẹn jésù ló la ọ̀nà sí ẹgbẹgbẹ̀rún òkun tó fi òkun ṣe títì alára ìgbà yìí dání ẹni tó lè ẹni tó ẹni tó lè ṣílẹ̀kùn fún ọ tí gbogbo ayé sì mọ wù ọ tó wà máa yan báyìí níwájú ọ̀tá rẹ̀ ọ̀pọ̀ lọ́yàn níwájú ẹlẹ́gùsẹ́ ẹlẹ́gùn tí ò lè látà nítorí ọlọ́run tó wà ọlọ́run ayérayé ni bàbá ayérayé ni ọmọ aládé àlàáfíà ni ẹni tó ní ipá àti agbára ọ̀rọ̀ láti ìpínlẹ̀ sí ọgbọ́n kan tó dán ọ̀run àti ayé òní kan tí gbogbo ọ̀run àti ayé ń bá òkun tí gbogbo ọ̀run àti ayé ń forí balẹ̀ fún ni àti aláwọ̀ àtàláàfà àtàjẹbọ gbogbo èèyàn ní forí balẹ̀ fún ọlọ́run torí náà ọkọ yọ kó lé ó dọmọ sí aláyàgé ń ṣe òpin ìrìn àjò o ò bímọ láyé kì í ti ṣe òpin ìrìn àjò sì lè bímọ ẹ̀ẹ́ o ti wọ thirty nine mo ti lẹ́ni mo ti rẹ́ni tó ẹni tó wọ forty five rí tó sì wá gbàdúrà lọ́dọ̀ mi tó sì rọ̀kọ̀ àá jésù nìyẹn ọba àwọn ọba ọba tí èè gbàgbé ìyẹn lè gbàgbé ìyẹn lè ló ti tán ṣùgbọ́n mi ń sọ fún Olúwa ti rán mi sí ọ lónìí pé kò tí ì tán ogun àìrówó òun ò tán ìwọ ni best multimillionaire kọ́dún tó parí ìwọ ni best multimillionaire trillion ìwọ mọ̀ rí trillion pounds dollar ó ní ìwọ mọ̀ kà ní twenty twenty one màmá bàbá sọjí <laughs> ìwọ lára mi sí ìrònú owó tí ó ti gbọkẹ ó ti ẹ lè gbàdúrà mọ́ ó ti ẹ lè gbàwẹ̀ ó ti ẹ ti lọ́ọ̀sẹ̀ kankan mọ́ jí bẹ̀rẹ̀ sí gbàdúrà gbàwẹ̀ gorí òkè lọ ọ̀nì chọọchị chọ́ọ̀chì kì ní chọ́ọ̀chì mọ́ gbọ́ láyé o pé ò ní èso yọ program wọ́n wá jókòó chọ́ọ̀chì ṣùgbọ́n lórí òkè lọ ké sí ọlọ́run ayérayé nínú ilé rẹ ké rárá sí ọlọ́run rẹ yóò dá ọ lóhùn torí náà ẹ dúró nínú ìlérí ọlọ́run yóò sì ẹ dúró nínú ọrọ ọlọ́run yóò sì ẹ dúró nínú agbára ọlọ́run ẹ ó sì rí àánú gbà ọ̀rọ̀ ọlọ́run tòní ni pé dúró nínú olúwa dúró nínú olúwa dúró dúró fún jésù ẹ̀yàn mógún kristi gbé àsíá rẹ̀ sókè a kò gbọ́dọ̀ fẹ́ kú láti ṣẹ́gun dé ṣẹ́gun.

èmi ọmọ ìyẹléwédú èmi ọmọ ìyá eníṣu ẹlẹ́fọ̀ọ́ ṣùgbọ́n Jésù ó gba oṣù káàrú lórí mi ó sọ mí di wòlíì àgbáyé o ó sọ mí dẹni tí ń lọ ń jẹ láàrin àwọn aláwọ̀ funfun ìwọ náà ìwọ ni rékàn màmá bàbá nígbàgbọ́ bí mo ti mọ sọ̀rọ̀ pé èmi ni rékàn twenty twenty one ọdún ìṣelógo mi ni yóò sì rí bẹ́ẹ̀ fún yín lórúkọ olúwa ọ̀rọ̀ tí ará mi sí yín lónìí bí ẹ sì ti gbọ́ lẹ̀kùn ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ṣí lórúkọ olúwa bí o bá gbà mí bí wo lè àṣẹ tí mo fi sọ yìí lẹ̀kùn ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ bàbá màmá ẹ̀gbọ́n ó ṣí lórúkọ olúwa ọ̀nà àbáyọ rere ó là fún ọmọ tí gbọ́ tèmi lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ lórúkọ jésù ti násárẹ́tì ẹni tó kú tó yìnbẹ tí èmi ń wàásù rẹ nípa ìdàpọ̀ bá bọ́mọ àti ẹ̀mí mímọ́ gbogbo ipá tó dúró lọ́nà rẹ kó ṣubú gbogbo alágbára tó ní kan mọ́rọ̀ ògo lọ kó wọnú igbó lọ alágbára ayé rẹ kó sọrí má pàtà ẹnikẹ́ni tí ń rìn àjò dídọ́ lórí kí ilẹ̀ gbé mi ó lálùyọ bẹ́ẹ̀ ni ó rí àṣẹ gorí ẹ̀ kò yí padà láṣẹ bábọ́ máa ti ẹ̀mí mọ́ jésù agbára wa àmín àmín àmín kan jésù mọ́mọ́ gẹ̀tẹ̀ mẹ́kẹ̀ kásítẹ̀ mọ́ yiri àdúrà yẹ̀wò ó ti rí bẹ́ẹ̀ ọ̀nà sí lórúkọ olúwa yóò dára fún yín bí ẹ ti gbọ́ tí ẹ bá fẹ́ àdúrà tàbí ọ̀rọ̀ ìgbaniníyànjú nọ́mbà wa ni ìṣirò ìṣirò six four nine eight eight nine two nine yóò dára fún yín amen praise the lord jesus hallelujah.